آه. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم adáwọ̀pẹ́ fún ọlọ́run àtọ́rọ alékún ìkí àti gẹ̀ fún ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam pẹ̀lú ògbọ́ ọlọ́run a tún máa tẹ̀síwájú lónìí níbi tí bá àlàyé ọ̀rọ̀ wa dé lánàá gbìyànjú láti ṣàlàyé fún wa lánàá da'awatu sayyidina Nuh alayhi salam bí anabi wa Nuh alayhi salam bí wọ́n ṣe pèpè sí ojú ọ̀nà ọlọ́run bá adékẹ́ọ́lá àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ èyí tí olùpèpè lónìí tó ní bùkátà láti kọ́ nínú iṣẹ́ dáwà yìí. ẹlẹ́bi tí ó yẹ wa pé lónìí pẹ̀lú gọ́ọ̀lọ́n a bẹ̀rẹ̀ pẹ̀lú da'watu nabiyyillahi uh, Hudin alayhi salam bí anábì wa Hud alayhi salam bí wọ́n ṣe ṣe dáhàwá tiwọn náà àti pé kí ni ẹ̀kọ́ ètí a nídìí láti ṣe kọ́ látara dáhàwá anábì yìí. Anábì wa Hud alayhi salam anábì ọlọ́run ni wọ́n nínú àwọn anábì ọlọ́run tí ọlọ́run ọba àlekè ọlára sí orílẹ̀ ayé. lẹ́yìn tí anábì wa Nuhu alayhi tí wọ́n jíṣẹ́ wọn fún àwọn èèyàn wọn tán fi tufan omi ńláńlá èyí tí ọlọ́run bá àlékè ọlá fi jayé lógun nígbà náà tí ó gbé ọ̀pọ̀lọpọ̀ kèfèrí lọ. lẹ́yìn ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn kèfèrí parun níbi omi tufan yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà pẹ̀lú ànábì wa Nuhu alayhi salamu nígbà náà mùsùlùmí ni wọ́n kò sẹ́nìkan tí yóò sa ìgbà fún anábìwá Nuhu alayhi salam àwọn ẹgbẹ́ mẹ́rẹ̀ tí máa lọ lórí iṣẹ́ ọlọ́run ọba àríkíọ́lá ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́gbọ́n látara ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n parun lásìkò anábìwá Nuhu alayhi salam lásìkò báyìí àwọn èèyàn lọ àwọn generation tí mí náà lọ lórí pé àwọn tí wọ́n ń sẹ́lọ́wọ́n ọba àríkíọ́lá ọ̀pọ̀ náà kò pẹ́ sígbà ẹni àwọn jamaa kan tí wọ́n ń pè ní aad ni wọ́n lo ìgbésí ayé wọn lórí ilẹ̀ ilé ayé aad yìí ó ní àwọn ìran èèyàn tí ọlọ́wọ́n bá rà nábì wa Hud alayhi salamu sí lákọ̀ọ́kọ́ náà kátókó yẹn jìnnà anábì wa Hud alayhi salam ẹgbẹ́ bí ta sáré wí fún wa nípìnlẹ̀ yìí ọmọ ọmọ ni wọ́n jẹ́ fún anábì wa Nuhu alayhi salam ibn kathir rahimahullah ta'ala nínú al-bidaya wa nihaya wọ́n ní hud ibn salakh ibn arfakhshada ibn sam ibn nuh tí túmọ̀ wípé generation mẹ́ta ní ń bẹ láàrin hud alayhi salam àti nuh alayhi salam tó túmọ̀ wípé àrọ́mọdọ́mọ ni anábìwá hud alayhi salam jẹ́ fún anábìwá nuh wúdù yìí wá látara láti inú ìdílé kan tí wọ́n ń pè wọ́n ní kọ̀bílẹ̀tù Aad ìdílé Aad àwọn ń pè wọ́n ní àwọn Aada kọ̀bílẹ̀tù Aad yìí Lárúbáwá ni wọ́n kọ́dà ń bẹnu àwọn olùmọ̀ nípa ìtàn tí wọ́n ní ìdílé yìí ni ìran ìdílé tó kọ́kọ́ sọ Lárúbáwá lórílẹ̀ ayé ìdílé yìí wọ́n ń gbé àdúgbò kan wọ́n ń pè ní al wọ́n kúrò. أخا عاد إذ أنزل قومه بالأحقاف أحقاف ni àwọn ààyè tí ó kún fún àwọn yanrìn tó tún wá ga àwọn èèyàn wá ń kọ́lé síbẹ̀ ìbẹ̀ ládùúgbò Yemen ìbẹ̀ ní Hadramaut àwọn àlú míì bẹ́ẹ̀ náà àwọn àlú láńlá lánàá àdúgbò yìí ni áádùn ti sẹ̀mí áádùn yìí tá ń sọ yìí áádùn méjì ni ìran áádùn méjì ni áàdù tó náà bá àlékẹ́ ọlánàá húdù sí òní áàdù ní ìhúlá àwọn áàdù àkọ́kọ́ tí wọ́n jẹ́ ìpìlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran alágbábáwò àná tí ọlọ́wọ́ bá ṣàlàyé fún wa nípa wọn nínú alukóránù wípé ìrọmọzáàtìl imad àwọn ni áàdù ìrọmọzáàtìl imad ibi tí wọ́n ń gbé àwọn oríṣiríṣi ibi tí wọ́n ń kọ́lé sí òní ọlọ́wọ́ bá ṣàlàyé fún wa ní sọ́ọ̀tù alifájìrì yẹn. Ànábì wa Hud alayhi salam wọ́n wà nú àwọn al-anbiya ul-arab àwọn ànábì ọlọ́run tí wọ́n jẹ́ ládùbáwá inú hadith ibn Hibban tí ànábì ń kàtà àwọn ànábì ọlọ́run ọba fún wa ànábì wa dákọ̀ pé wa arba'atun min al-arab inú àwọn ànábì ọlọ́run ọba yìí mẹ́rin kan bẹ ẹnu wọn lárúbáwá ni wọ́n elédè lárúbáwá ni wọ́n ànábì kan Hud wọ́n kan Salih wọn ka Shu'aib wa nabiyyuka Muhammad wọ́n sì kára wọn. so inú àwọn ìran alárúbáwá oní Húdù ń bẹ. Húdù alayhi salam wọ́n bẹ nú àwọn ìran àwọn alárúbáwá tí wọ́n ń pè wọ́n ní al-Arabu al-Ariba àwọn alárúbáwá ìpìlẹ̀ inú wọn ni Ànábì wa Húdù alayhi salam ni wọ́n jẹ́ kànú wọn. Ah, nta wíyọ ni ọ̀rọ̀ nípa Húdù ní ṣókí ẹgbẹ́ bí n ta ṣe fún wa lára aṣàlàyé fún wa kí ni àlùbíyà allati aasha fiha Nuh kí ni settings kí ni àwùjọ tí Nuh alayhi salamu ti ṣe dáwà a ní bùkátà ká mọ irú àwùjọ owó náà ni Ànábì wa Hud alayhi salam ni wọ́n ti ṣe dáwà. Ànábì wa Hud alayhi salam bá gbé wọn dìde nígbà tí àwọn aádu bẹ̀rẹ̀ sí máa ṣẹbọ sọ́lọ̀ àwọn aráàdùn yìí ọlọ́run bá kẹ́ wọn pẹ̀lú oríṣiríṣi àwọn ìkẹ́ táwọn náà mọ̀ táwọn náà sì fẹnu ara wọn sọ kí ọlọ́run kẹ́ wọn oríṣiríṣi oore ọlọ́run ọba ni wọ́n ń gbádùn nínú rẹ̀ ni wọ́n ń sùn ni wọ́n ń jí nínú oore ọlọ́run ọba àlekíọ́lá láwọn àdúgbò wọn omi wọn yẹn ní pọ́blẹ́mù omi àwọn omi tí wọn wá kí ní pọ́blẹ́mù yẹn ń jẹ́ kí èso rí ibi so ń jẹ́ kí irúgbìn rí ibi wù ń jẹ́ káwọn àdúgbò dùn gbé atẹ́gùn dáadáa ń fẹ́ sáwùjọ wọn tá bá gbé nǹkan kíá ní òwú tá bá so nǹkan kíá ní òso àtọ̀ sí yìí ọlọ́run bá tún dá wọn ní dídá tí ọlọ́run tún dá wọn wọ́n jẹ́ni tí wọ́n dìbì gánú àwọn ènìyàn sàmárì ńlá ni wọ́n tá bá dúró èèyàn kan ni wọ́n fẹ́ẹ́ lè tó yàn mẹ́rin ẹlòmíì zadahum fil khalqi basta nínú dídá ọlọ́run ní òun lé wọn kún ní wọ́n fẹ́ tí yóò bá rí wọn yóò máa ń dà láwọn tọ́lọ́run tó ṣe fún wa nìyẹn. bákan náà nù tí àwọn ẹni yìí tí wọ́n tún ní wọ́n ní kó wọ́n ti abdan wọ́n lágbára wọ́n lè ṣiṣẹ́ ní oríkà àwọn ènìyàn orí àpáta ni wọ́n lọ ń kọ́lé sí. èmi tí wọ́n kọ́lé káàkiri wọ́n tún kọ́lé sórí àpáta wọ́n kọ́ sórí ilẹ̀ẹ́lẹ̀ wọ́n kọ́ sórí òkè wọ́n tún kọ́ sórí àpáta látara tọ́lọ́wọ́n bá àríjọ lábùn wọn nínú àwọn orí. tó ti bẹ́ẹ̀ náà kọ́ falam yashkuru rabbahum àwọn ìjọ n ò dúpẹ́ fọlọ́ n ò mórí ọlọ́run kìí ṣe yìí nìkan fàáṣìrọ́kù máa Allahi alihatan ukhra wọ́n bẹ̀rẹ̀ sí gbé ẹ̀tọ́ kádúpẹ́ fọlọ́ nìkan ẹ̀tọ́ kásìn ọlọ́run nìkan wọ́n bẹ̀rẹ̀ sí gbé fún àwọn ẹ̀dá tí wọ́n fọwọ́ ara wọn gbẹ́ igi wọn ò tún kọ́ ẹ̀kọ́ pẹ̀lú àwọn ìjà nádùúwà lóòrùn tí wọ́n mà tí wọ́n sì ẹbọ náà ni wọ́n ṣe wọn ò kọ́ ẹ̀kọ́ látara tó ṣẹlẹ̀ sí anábìwa àìjọ anábìwa Nuhu alayhi salam wà á bá dúró aṣọ náà wọ́n bá bẹ̀rẹ̀ sí máa sin àwọn ère tí wọ́n gbẹ́ fúnra ara wọn kódà wọ́n ní òmùlùkọ́ òmùlẹ̀lì náà àìbàdù àṣìnáàmà bá àdàkọ́ mìíràn kò sẹ́ni kẹ́tọ́ sẹ́bọ̀ tó wá gbé ẹbọ tó sọ ẹbọ di ìṣe ìlú lẹ́yìn tọ́lọ̀ ti pa àwọn nú àjọ ànábì Nuhu rẹ́ àfi jẹ̀mọ́ Ad. Bàtí wọ́n wá jẹ́ kí wọ́n ti kú fọ́fọ́ fáwọn bàtí ò dá yìí. Ba'atha Allahu ilayhim nabiyyahum Hudda. Ọlọ́run bá wá gba ànábì wa Hud alayhi salam. Ọlọ́run gbé e dìde. Ànábì Hud ara wọn náà ni wọ́n mọ̀ wọn kana ahsanahum. Nínú àwọn èèyàn dáadáa ni. Bí ànábì ọlọ́run bá ìkẹ́ ọlá yub'athuna fi ashraf qawmihim kẹsì kọ́ làwọn máa ń mú àwọn ànábì ọlọ́run ní inú àwọn aláìníran láwùjọ kọ́ o àwọn tí wọ́n níran táwọn èèyàn lè fi ìníran wọn tí wọ́n lè fi pa wọn lé wọ́n lè fi lẹ́sìn sí wọn wọ́n lè fi wípé àwọn ilé kò sí nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ tó náà nílé ẹni tí abí ọlọ́run fi ní kí akhahum huda pé àwọn àádùn bọ̀tá gbé òjíṣẹ́ dìde fún wọn. ọmọ ẹ̀yà wọn yàní mí ń dín sèhém aráàlú wọn ni kì í wá sàráàlú wọn nìkan wọn ni wọ́n kana ahsanahum khuluqa báwọn anábì ọ̀sán ọ̀rìn nù káwọn anábì ọlọ́run tó jà nábì àwọn èèyàn ti máa ń mà wọ́n pẹ̀lú wà dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìrẹ́ náà dá kódà kan tó bẹ̀rẹ̀ sí máa dáwà nígbà tó fi ń wò kí wọ́n tó gbé gbá dáwà kò síwà burúkú kan tí wọ́n jà rúwà bá alayhi sallallahu alaihi wasallam tí wọ́n ká má nábì lọ́wọ́. eléyìí gan jẹ́nu àwọn tá nábì lò fún bí vaití ara rẹ̀ pé ó lè lọ́wọ́ ní kí wọ́n cv mi wá ẹ̀rẹ́ president mi pé cv mi láàrin eléyìí. bẹ́ẹ̀ náà ni anábì wa Hud alayhi salam jẹ́ kana ahsanahum khuluqa kọ́lọ̀ tó pé tó wá jíṣẹ́ mi ẹni tó níwà dáadáa وأفضلهم موضع ibùgbé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ọlọ́run tó gbé dìde ibi tó ti wá ibi ńlá ńlá ibi yìí ní lọ́wọ́ ẹ̀bẹ̀ yìí dá wọn nábì kankan dìde àfi kó jẹ́ pé ẹni yìí ni ó tún wá jẹ́ kó jẹ́ ni táwọn èèyàn mọ̀ láwùjọ pé ọmọ tó rí lè yìí wá ni wọ́n nábì tó lọ́wọ́ bá ní kí kó ń lọ jíṣẹ́ fáwọn tí wọn ò tí ì mọ̀ tí ìsáré àlù wọn ànábì wa ló kàn pẹ̀lú àbúrò wa sọ̀rọ̀ pa rẹ̀. a padà mọ dáadáa tí ń bẹ níbi kí èèyàn ń eni pé ẹni tí ó jíṣẹ́ fọlọ́wọ́n bá àlékè ọlá ẹni tó lóko tó níyì táwọn èèyàn mọ́ pẹ̀lú àbúrúkú láwùjọ tó ń tàn wọ́n bá sọ̀rọ̀ wọ́n ó rí pé eléyìí kan kò ní àníyàn àbúrú kan tó fẹ́ lọ́ọ̀ṣì lórí ilẹ̀ tọ́lọ́ọ̀nù nìkan ló fẹ́ ṣe irú èèyàn bẹ́ẹ̀ ni anábọ̀ ọlọ́mọ àlè tí mọ̀lẹ́bí wọn káwọn náà ni wọ́n wá ga jù ni wọ́n nípò jù kò sì wá ní ìmọ̀lẹ́bí tí àwọn ni wọ́n wálẹ̀ jù àárín gbùngbùn ọlọ́run ti lọ mú jáde ní inú jàmá ìlú Ad láwùjọ àwọn kabila Ad tí a wí fún wa lẹ́ẹ̀kan. wọ́n ti rán ibi wọ́n húdù alayhi salamu tí òun náà kọ́kọ́ pé àwọn ènìyàn ẹ̀dá kù jàmá bada da'watahu bit-tawhid òun náà kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan kan mi o kì í ṣe ẹjá lọ gbàdọ́gba ṣe pé ọ̀rọ̀ òṣèlú kankan ni ànábì wa húdù fi bẹ̀rẹ̀ pé ṣe má ti láǹfààní tẹ́mi náà ti di olórí ìlú wo lè gbọ́ mi àwọn ànábì ọlọ́run yìí gbé yìí sọ́kàn. Ntí kọ́kọ́ ń jẹ́ ìpìlẹ̀ tí wọ́n kọ́kọ́ pèèyàn sí ni pé ẹ jẹ́ á tún ọkàn àwọn ènìyàn ṣe. Ó jẹ́ pé akíìmù dáwọ́lẹ̀tẹ̀ ìsìlámi fi sùdúrì kún tòkọ́mùlẹ̀ kún fi àrùbẹ̀kùn ìjọba ẹ̀sìn ọlọ́run ẹjọ́ orin ilẹ̀ lọ́kàn wa náà nínú ilé tí ẹsẹ̀ sìn ọlọ́run sórin ilẹ̀ kan tó lọ fẹ́ gbẹ́sìn ọlọ́run lọ sí gbogbo ìta gbogbo ayé báwọn anágbèsè wọn kọ́kọ́ ń bẹ̀rẹ̀ nu èyí òun náà kìí ṣe pé wọ̀ ni àbí kìí ṣe pé kò wá ní bùkátà sí pẹ̀lú wọn kìí ṣe ìpìlẹ̀ ìpìlẹ̀ ni pé àdá àwọn àti ìlà tọ̀hìd kápẹ́pẹ́ sí káwọn èèyàn ní ká ní mánì sí bóòrọ̀ ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ sí ká máa sin ọlọ́run àbàlẹ̀kẹ́lá alábùwálú ahudu eh, aleyhisselam bada da'awatahu ó bẹ̀rẹ̀ pípé èèyàn sẹ́sìn ọlọ́run على àlekíọ́lá bit-tawhid pẹ̀lú pé kúrò la ilaha illallah tuflihu ẹja nígbà tó kò sí ẹni tó yẹ ká máa jọ́sìn fún ẹbọ tẹ̀ ń ṣe kẹ̀kẹ́ máa ṣe àwọn òdàtẹ́ ìbẹ̀rẹ̀ sí máa gbẹ́tọ̀ ọlọ́run ọba yẹn fún kí ló tàṣe fún yín kí ni máa nù kí ni èrè ègún tí òòsà ní ilé yín lórí توحيد ان يهود عليه السلام وانا كيفوس اجاسو لا نوح عليه السلام وانا داي بل التوحيد ما نا نبي و نوهود يقول انا نقا وانا داي بالتوحيد اكذلكم دعوة الانبياء يسا ومجد جوني كربوان ما دي رسم انبياء دعوة بل كذلكم دعوة وغيث والانبياء قد انا تبا جوبوان نبي الله في الدعوات الحقيقية يبدأون بالتوحيد ثم ما بعده ba'dah wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú pé wọ́n pe ẹ̀dá sí ọ̀nà ẹ̀jẹ̀ ẹ má sin lọ ẹ má sin nǹkan àmì lẹ́yìn ọlọ́run ẹ má jẹ́ àgbẹ̀tọ̀ ọlọ́run fẹ́ lómi. anábọ̀ lóòtú alayisalaam ahuru alayisalaam wọ́n ti pèsè lè mọ́tò ń ti lẹ́yìn ìgbà náà wọ́n tún wá pè wọ́n sí jábá tiẹ̀ wọ́n bá fi ń pè é síta òhìndì náà àwọn ìwà kan bẹ láwùjọ àwọn ad ọ̀lùbáàgì kẹ́ni tó lágbára máa ṣe ìkọjá àlà lórí àwọn tó fasadu bẹ́ẹ̀ni náàs ìwà kan náà ní pé wọ́n ṣe ẹ̀fọ́ ilé ìdí kò túmọ̀ pa ní pé nǹkan mi alongside o. Kí a wà ní alongside o à ní pé nǹkan dára o. Kọ́dà náà ní sọ̀sọ́ ànábì ká ẹ̀jẹ́ pé tàwíìdù náà ná fi bẹ̀rẹ̀ ni kò túmọ̀ kí ń gbàkan bẹ mọ́kà wọn ò rí nǹkan kan ní àti tàwíìdù tàwíìdù ni ìpìlẹ̀ ni òun là á gbé sókè ni aláǹsáàdì tá à ń pè pẹ̀lú tàwíìdù kọ́ àrùn wa fa àwọn nǹkan míì àmọ̀ fi kún táwọn yẹn ní bùkátà sí àtìmọ̀ tí ó lè jẹ́ kí tàwíìdù yẹn lè wúlò fún wa ní ayé àtàkìyàmà mọ́tò tí bẹ́ẹ̀ náà ń kọ́ àwọn kẹkẹbẹrù ọkẹzẹbù نبي الله wọn pa الله Ọlọ́run ọba wọn pè nírọ́ wọn ń jẹni tí agbára wọn ń gbùn wọn kọdà wọn wí fún wọn bíyà sẹyẹ húdù gbàdé wípé mọ́nà aṣáájú mi nà kú wàtà tá lẹ́yìn wàtà ló fún lágbára afárá àgbà fún ọ kí ni afárá àgbà dáhà rẹ jẹ́ kí ni ó ṣẹlẹ̀ kìrìyà máa ṣe bẹ́ẹ̀. القوة المادية material power tó wà lọ́wọ́ wọn gbà mí wọ́n máa ń jẹ́ wọ́n máa ń rò bíi táwọn lè fi da dáhàwà tọ́lọ̀ wọn bá gbà wọn nábì ọlọ́run wá fi rin ilẹ̀ lórí ilẹ̀ káwọn fi dàrú ó máa wá jẹ́ni tí wọ́n máa wá ṣe ìyànrà pẹ̀lú agbára ayé lásán agbára tí tọ́lọ̀ ń bá fẹ́ gbèsè rẹ̀ dé kò ní jẹ́ nǹkan wá jẹ́ni tó ní wọ́n wí fún húdù pé man ashaddu minna quwwa gbàgbé ọ̀rọ̀ àwọn àwọn alágbára ju ọ̀ lè mú àwọn irú rẹ̀ lọ́mọ wá pé àwọn sẹ́ṣin ọlọ́run ọ̀ tó bẹ́ẹ̀ mọ́tò ti bẹ́ẹ̀ náà ẹlẹ́bùọ́ búdò fi ṣèbínú wọ́n tún fi kú wọ́n tún bú èébú lánàá gbàtà ń ka ìtàn ẹlẹ́bùọ́ Hud ẹnu àríṣàlá wọ́n pè wọ́n ní wẹ́rẹ́ wọ́n pè wọ́n ní ẹni tó sọnù wọ́n fi wọ́n ṣe ẹ̀yẹ ìwé ẹ̀ náà ṣẹlẹ̀ sáà nàbí wa Hud àríṣàlá lánàá ìtàhàmà qawmu Nuhin àwọn èèyàn núhù pé núhù lẹ́ni tó sọnù ìtàkà lónìí ẹgbẹ́ bíi tẹ́mẹ́ náà làárọ̀ látà ti ké sí núhù náà ni àwọn àjọ ànáàdúrà ọdọ àlẹ́sàlám ìtàhàmúhù bí sàfáhà wọn ló gọ wọn là nàbí ọlọ́wọ́n bá gọ. àfẹ́ni pé ọ̀ọ́ni rẹ̀gbin ọ̀ọ́ni rí ọ̀rọ̀ tí wọ́n sọ sí pásọ̀nálítì ẹ̀ tó ń ṣe dáhìyà ọ̀ọ́ni nǹkan ṣe àwọn tàlẹ́rẹ́ fi jọ wàlàkọ́dì fatanna alladhina min qablihim àwọn tó ṣáájú rẹ̀ wọ́n rúfin tí náà wọ́n náà rí mọ̀tálẹ́bí wa Hud alayhi salam ti ń tàwọn èèyàn kò gún wọn o ó tọ́ àgbàtọ́ àgbàkíyà ní Hud nítorí wọn wà wò lè dáńtì wa wọn ò sábẹ́ orúkọ náà ń bẹ̀rẹ̀ sí máa ń bẹ̀rẹ̀ sí máa bù ó kọ́ tọ́lọ́ wọn bò ó sọ. wọ́n ní qala al-mala'u alladhina kafaru min qawmihi inna lanaraka fi safaha àwọn al àlìmáláwù láwù ju àwọn ànábì ọlọ́run la wọn tí wọ́n ká lè pè níbi elite lónìí o àwọn alájú àwọn sunna olùkọ́rọ̀ policy makers àwọn alágbára àwọn náà máa ń sábà fẹ́ báwọn ànábì ọlọ́run du iṣẹ́ ọlọ́run tọ́lọ́ ní káwá jẹ́ àwọn àjọwọ́ tó wá máa láǹfààní àti influence opinions almustadafun àwọn tí wọn ò lóókọ tí wọn ò lẹ́nu bíi tiwọn ìgbà tí Húdù alẹ́ sàlámù pa àwọn ará áádù sẹ́sìn ọlọ́run àwọn tí wọ́n jẹ́ olùgbénu sọ fún wọn ní alimẹ́là àwọn ẹni tí a lè pè láwọn èèyàn ńlá láwùjọ wọn qala al-mala'u alladhina kafaru min qawmi wọn ò bẹ̀rẹ̀ fún àmì ìwà Húdù tó ń tẹ̀ tún wá gbà àwọn ìpè inna lanaraka fi safaha. Eré Húdù àwọn ìpè ọgọ̀ subhanallah alábìnrin ọlọ́run ọba wọ́n yìí náà lẹ́nu rúnnù kàmínẹ́lì káàbìbì kìí ṣe pọ̀ ọgọ̀ nìkan atún orí ọlọ́kùn ọdún méjì lẹ́ẹ̀kan náà wọ́n sì fi ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ tí ò dá tí yìí fi bíyàn sọ̀rọ̀ táyìí fi sọ sẹ́yìn bí irú ẹni tí ń bẹ nípò ẹni rẹ bí ẹni ọlọ́mà wọ́n sọ̀rọ̀ ńlá wọ́n fi tarnish image anábìwá Hud alayhi salam gẹ́gẹ́ bí ẹ̀kọ́ àwọn anábì ọlọ́ bí yẹn bá bú wọn wọ́n yé sọ ìbú padà díṣẹ́ ntí wọ́n kà sí ni pé ntọ́ pèmí ara ẹ̀mí ṣe bẹ́ẹ̀ kálás kọ́dà ń gbà mí mẹ́ mọ́mọ́láwọn yẹn ṣe bẹ́ẹ̀ wọn ò tún ní go extra mile láti fi wọ́n láti fi nǹkan ìròyìn wọn gbà bẹ́ẹ̀ yẹni òhúrò àti sàlám kò ní àìmí èmi ẹsẹ ẹni àgọ ẹyin ní ìrẹ̀lẹ̀ ẹyin àgọ kò sọlẹ o nígbà tí wọ́n pè lágọ tí wọ́n pè lókùwọde ó ní

báwọn jama hóòdù ṣe kọ́kọ́ fi èsì pàdé ànágbèwà hóòdù àdìsàlámù. lórí ànágbèwà hóòdù ò pè wọ́n sí nǹkan méjì tàwáhídù lọ ìwọ̀n àyà mi qala ta'ala lọ́wọ́ wípé wa ila adin akhahum huda qala ya qawm اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون aláàrán ànábì húdù sáwọn ìjọ áàdì nígbà tó sì dọ́dọ̀ wọn kò owó lọ́wọ́ wọn kò béèrè ipò lọ́wọ́ wọn kò béèrè àyè ká lọ́wọ́ wọn ẹni tó kàwé fún wọn ni pé ìyá akọ́wò ìyá akọ́wò mi ada lóṣèlú mi nìhun limọ̀ àtàfà a máa gbọ́ pé ẹni tí ń tọ̀ wọ́n ní pèpè àyàn mi náà níwá àyàn èèyàn mi fámìlì mi ẹ̀yin èèyàn mi tí mo wá pè yí ọmọ búdò lọ mo pè é nítorí kẹ́ ẹ máa sin Allah náà pé kí máa lẹ̀kùn mi ìlànà ìlọ́yìnrún mi ò rò bíi pé lẹ́yìn ọlọ́run ọba àlekè ọlá ìlà ọba mi tó ń bẹ tó yẹ kẹ́ ẹ máa jọ́sìn fún ní òrò bíi pé yẹ kẹ́ ẹ rọ́bà mi tẹ́ ẹ máa jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba àdìkọ́lá. mọ́tò ti bẹ́ẹ̀ náà ń kọ́ àwọn jàmáà Húdù alayhi salam wọn ò dá Húdù lọ. ètò àwọ̀ àwọn methods wo ni alábòwò Húdù alayhi salam tó wá device láti tó fi pè wọ́n lẹ́ẹ̀kan sí i ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí anábìwá Húdù alayhi salam ń lò fi pa àwọn èèyàn rẹ̀ ó súnmọ́rú ọ̀nà tí anábìwá Nuhu alayhi salam tí wọ́n lò tó pé kò sí àmì role model níwájú anábìwá Húdù tí ó máa kọ́ sí àfi Nuhu alayhi salam. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà tí anábìwá Húdù fi pa àwọn èèyàn sẹ́sì ọlọ́run tó fi ṣe dáhàwà sọ́nà ọlọ́run ó jọ èèyàn lábẹ́ wa hóòdù náà fún wa ẹni àtẹ̀sí sí obìnrin àlélá ìrànyàn létí pẹ̀lú ìkẹ́tọ́lọ́wọ́n bá ṣe fún ẹ̀dá dáyé agbọ́dọ̀ lọ́nà yé especially tí a fẹ́ ṣe wá sí ìmọ̀ràn ẹ̀dá létí orí ọlọ́run lórí rẹ̀ ìran ẹ̀dá létí pé ọlọ́run tá a ní ọmọ sìn ó nìkan náà lọ́ba tí ó ṣe báyìí fún ọ ẹ bá lọ tẹ́wọ̀n àfáwọn ń pè sọ́tù ní àm abálọ́ka sọ́tù rúhùn àbọ̀pọ̀lọpọ̀ àyètọ́lọ̀ tí yorùbá sáké sí pé sọ́ba tó ṣe báyìí sọ́ba tó ṣe báyìí sọ́ba tó ṣe báyìí tààlí kan áàzì ìní àm aláwùjọ bìlẹ̀ ká lè bá àmà pọ́ba tó ṣe báyìí ló yẹ kí a máa gọ́sì fún. ọlọ́run sì máa ń sábà lo àwọn ọ̀nà yìí tààlí kùl amri bí ìbàdà ti yí àlà kọ́ọ̀nì lọ pé àní mo pa yín láṣẹ kẹ́ ẹ máa jọ́sìn fún mi dúpẹ́ fún mi ọlọ́run máa ń sábà lọ mọ́ síbími ni mo ṣe báyìí fún yín. láti pé awwalu amrin warada fi kitabillahi lil ibad wa qawluhu ta'ala ya ayyuhan nasu ubudu rabbakum ẹ̀yin èèyàn ẹ̀sìn náà wọn bá yín ọlọ́run bá wọlé kí ọlọ́run bá yẹn ṣe fún yín tẹ́ fi sìn alladhi khalaqakum ó dá yín nígbà tó bá yẹ pé ló dá yín o alladhina min qablikum kìí ṣe ẹ̀yin nìkan ló tún dá kódà àwọn tó wáyé ṣáájú yín ọ̀nà ló dà tọ́lọ̀ máa ń sábà ṣe bẹ́ẹ̀ àwọn ànábì ọlọ́run náà máa ń lò fáwọn ẹni tí a bá ń pèsè ṣan ọlọ́run yorùbá tó na bayna ni'ami Allahi alayhim wa bayna al-amri bi tawhidillah wọ́n lọ líǹkì ìtàwọn èèyàn láṣẹ káṣe lọ́run máa ń wí pé ṣẹ́ẹ̀dàgbé pọ́lọ́hùn yìí lọ́ba tó ṣe dáadáa báyìí fún yín anábìwọ̀ hudu alayhisalam ń bá wọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ al-A'raf olùwàzùkúrú ẹ̀rántí ìrìjà alẹ́kùn kòlẹ̀fà àmìbá àdínú ṣé ẹ̀rántí fi ń gbà tá lọ́n pa àwọn ìjọ núhù rẹ ọlọ́run òpin rẹ ni àwọn tí wọn ò parẹ́ nínú àwọn ìjọ núhù àwọn bàbá bàbá yín ni ẹ ti ẹ̀ dúpẹ́ ọ̀n bì hálìfà ara yín ẹ tún dúpẹ́ ọ̀n bì hálìfà àwọn grandfathers yín tọ́lọ́wọ́n bá ta gbogbo ayé rẹ tí ò pa wọ́n rẹ́ wazadakum fil khalqi basta ọlọ́run tó wá dá yín ó dá yín dáadáa jẹgbẹ́ lọ èyí fẹ́ láyà ẹfẹ̀ lára eléyìí náà nǹkan nu orí ọlọ́run lé lórí ni fọ̀sùkúrú ẹ̀lẹ́ àlọ́hì ẹ̀yìn èèyàn ní ẹ rántí àwọn orí ọlọ́run lé lórí o la'allakum tuflihun àwọn wíwé lè fún yín kẹ́ ẹ̀ lè bá jèrè ní o inú ayà mi ọlọ́run tó rìpọ́t pẹ̀lú ìbúra hudu alayhi níbi fáwọn tí ń pèké má wò bí ké mo ní kíní kan fẹ́ gbà lọ́wọ́ yín o wọ́n máa alùpùpù àlẹ́ yìí nínú àṣẹ mi ò ní ẹ̀sán kankan tí mò ń retí lọ́dọ̀ yín ẹ dàbí ẹ dáyé ò gbọ́dọ̀ rotí pé ẹ̀sán fẹ́tò ń ṣe lójú ọ̀nà ọlọ́ àwọn tó wọ́n pè ní òsán. lórí jẹ́ pé ọtí fi sí kẹ́ni tí ọba ti lówó kó fẹ́ wá gbọ́ wá sí kó má wá gbọ́ wá sí wọn wá ní wá tẹ̀tẹ́lẹ̀ kò sínú ṣe àwọn ànábì ọlọ́run ká máa bèèrè owó pé mo ṣe wá àti fún yín lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe fún ìwọ tí ẹ ní yá ẹ fún mi lówó kí mo wá ṣe wá àti fún yín àfáà tí ẹ̀ ṣe torí ọlọ́run. ẹni tí ń jẹ́ ṣàárò àwọn ànábì ọlọ́run ni wípé wà má as'alukum alayhi min ajr kí n tí mo ní kẹ́ ẹ wá ṣe yìí pípẹ́ tí ń pè yìí ìhìn nídìí kẹ́ ẹ fún mi ní any incentive mi ò nídìí sálárì yín àwọn ànábì ọlọ́run ọmọ ń àìsí ní ìdísálárì yìí ò túmọ̀ kémi owó kí n gba owó ọ̀yà lórí tí n ṣe gbọ́dọ̀ àbá tó rán mi ń sẹ́ni òsàn fún mi ìní àjòrí ilẹ̀ alọ́lá ìní àjòrí ilẹ̀ alábàbìlà alábí ọlọ́run àbá ọba tí ó sàn mí lẹ́sàn-án sẹ́ mi eléyìí ni lówó onímọ́tò táwọn ànábì ọlọ́run máa ń fi ń pèpè sí ojú ọ̀nà ọlọ́run àbá àlùkò ọlá lẹ́yìn wa ah, lóhùrù bìkúlì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé òkè àwọn ààyè lálẹ́ àwọn òkè ẹ̀ kọ́lé sí ibi tọ́lọ́ wọn sàánú ilé ẹ̀ kọ́lé sórí ilẹ̀ yányá nìkan bìkúlì rí ẹ̀ kọ́lé sórí àwọn òkè ẹ̀ máa máa kọ́ náà ní ààyè tẹ̀ǹtẹ̀ àbẹ̀sùwò nígbà tí ẹ̀ máa tẹ́ fowó sí mọ́ pọ̀ lọ́wọ́ débi ayat tí ń fi ń ṣeré tó bá ń kọ́ bẹ́ẹ̀ sí ń kọ́ sórí òkè náà wọ́n ti tẹ̀sí ìgbóhùn àmà sọ́ọ̀ ni lẹ́ ń kọ́ àwọn oríṣiríṣi àwọn pẹ̀tẹ́sì ńláńlá lẹ́ ń kọ́ oríṣiríṣi àwọn fálásì ńláńlá làálẹ̀kùn tẹ́kọ̀lódún ẹ̀rọ bí ìpẹ́ mi kù láyé máa yẹ̀yẹ̀ yìí ẹ kù láyé èèyàn mi ẹ bá ti kù láyé tẹ́ ẹ wá rí adúrú orí èyí gbádùn láyé tẹ́ ẹ dúpẹ́ fọlọ́ ọlọ́run obìnrin ìlẹ̀ bàtọ́sùn bàtọ́sùn dábàárí ẹ̀yẹ́ tẹ́ ẹ lágbára nù yín agbára yìnyẹn fi ń ṣàbòsí fáwọn ẹni tí wọ́n ń bẹ lábẹ́ yín ni kò dá ayé yẹn wà lẹ́bi ìwọ́dù sí wà sí lọ́wọ́ tóun wà sí ìyá rí ìkẹ́ àánú báwọn àdágbéra sí máa ń jẹ́nu. yastakilluna fi qulubihim ar-ra'fa lil mad'uwin wọ́n tọ́jú àánú sọ́kàn fáwọn tí wọ́n ń pèsè ọ̀rọ̀ àbàlẹ̀kẹ́ ọ̀la. àbẹ́gbẹ́ àwọn olùní ẹ̀yìn ẹ̀yà wà pẹ̀tẹ́kùwá ẹ̀páyọ̀ ọlọ́run ẹ má sin ní tí ò yẹ kẹ́ ẹ má sin pẹ̀tẹ́kùwá ẹ̀páyọ̀ ọlọ́run tọ́lọ́ ni ẹ ṣe tí dáìyà náà bá ń ṣe dáwà kó fi rọ́bùtù náà sí bìl amòrì bìl tọ́kùwà kó má jẹ́ kó kéré máa ní káwọn èèyàn páyọ̀ ọlọ́run máa jẹ́ káwọn èèyàn máa rízìn tí wọn ò gbọ́dọ̀ fi ṣẹlọ́run ní káwọn èèyàn máa rízìn tí wọn ò fi gbọ́dọ̀ wọná ọlọ́run ọlọ́run ṣe báyìí fún yín ẹ̀yin náà wò ẹ jẹ́ káwọn èèyàn máa rántí àwọn orí ọlọ́run tí wọn ò tí ì rebi dúpẹ́ nàbí wọn húrò àìsàlám wọn sì wá sí ìfáwọn èèyàn wa kọ́sìdà hidayatihim tí wọ́n lè bá àgbà náà ni ewu kí fattaqullaha wa ati'un ẹ̀páyà ọlọ́run ẹ̀tẹ̀lé mi ẹ̀páyà ọlọ́run ẹ̀tẹ̀lé mi mọ́tò ti bẹ́ẹ̀ náà ń kọ́ wọn ò dá ẹbí máa lọ ọlọ́run tó fún yín láwọn orí ayé yìí ẹ páyà rẹ ẹ bẹ̀rù ọlọ́run ní ẹ̀sìn ó sá ó ṣe ń kẹ́kẹ́ fún yín dáyà náà tí ó bá pépè tọ̀ ṣe àgbọ̀dọ̀ ní káwọn tí wọ́n ń ṣe ẹbọ sọ́lọ́ ẹni sin ògún ni egun táyà bá ń sin láwùjọ wa kájí kó yé wọn pé ta tó mi tẹ̀ ń sìn ṣe dáadáa fún wọ́n tó ń bọ olúwẹ̀rí wọ́n tó ń bọ ṣàngó tó ń bọ bàkálà àti ogun tẹ́ ń bọ nílẹ̀ yorùbá ta ni ihun ń bọ́ ṣe dáadáa ká fún gbèsè ayé rí pàtẹ àwọn ń bọ ló ni ẹ ti ṣe ń lọ ń sábà nígbà ṣòro kò tí n ti ń bọ lẹ́yìn ọlọ́run lágbára kan tó lè ṣe fún ọlọ́run bá ní ya ayyuha nnasu ẹ̀yin ènìyàn lórí fẹ́ fún إن الذين تدعون إن الذين يدعون من دون الله àwọn táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run yẹn lẹ́yìn ọ̀kẹ́lòkù búba àbá ọlẹ́ ni wọ́n kún un lè dá eṣinṣin dá wọ̀nà méjì tá máa ń làwọ̀ kódà kí gbogbo olùjọ́sìn fún mi táwọn ayé ń jọ́sìn fún para pọ̀ fáwọn fẹ́ dé eṣinṣin wọn ò lè dá eṣinṣin. wọ́n yẹ sọ́bù homo gbogbo àbúṣe àlàyé ṣẹ́ńkì lóhùn mi kọ́dà bí ó ṣe sí gbàǹkà lọ́wọ́ wọn ò lè dáadáa padà èsì sí lè ṣàǹtì wọn ọ̀lẹ́ni wọn. dọ̀ọ́ fọ tọ́lẹ́bù alimọ́tòbù ẹni tí ń lọ ń bá ẹni tí kò lágbára àti lè gbéṣinṣin ọ̀lẹ́ni bí ẹni tí ń lọ ń bá bí nǹkan tí ń lọ ń sábàdà jọlẹ̀ ẹni bá ń sin nǹkan àmì lẹ́yìn ọlọ́ masalu ladina ittakhadhu min dunillahi awliya' àpèjúwe àwọn tí wọ́n mú olùjọ́sìn fún mi lẹ́yìn ọlọ́run tí wọ́n lọ ń sábà tàmásálẹ́lá ankebus ọ̀dà gẹ́gẹ́ bí àpèjúwe àwòrẹ̀bẹ̀ ni. ìtọ́kọ̀tà ti bẹ́ẹ̀ ta àwòrẹ̀bẹ̀ máa lóun fẹ́ kọ́lé ẹ̀dàkùn jàmá tá a bá ń kọ́lé à ń kọ́lé nítorí pé lọ́jọ́ òjò ká lè bára níbi ṣáṣí à ń kọ́lé nítorí pé lásìkò òòrùn ká lè bára níbi ṣáṣí bó o tiẹ̀ nílé aláǹtakùn ṣe máa ń wúlò fún jẹ nígbà tó jò tó rọ̀ tí ń gbátẹ́gùn káàkiri bá dé bó o nílé aláǹtakùn ṣe ní ti ìbàjẹ́ pẹ̀látẹ́gùn òjò bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tí ń lọ máa lé fóun lè fẹ́ lọ sá lọ bẹ́ẹ̀ nìkan ṣẹbọ sẹ́dá kan láyé jẹ́ pé ó mú ìjọsìn fọlọ́run ọba nìkan nígbà tó bá ní ìṣòro nígbà tó bá níbi dáadáa gómìnà ń ò ṣe lè rí ìwú bí aláǹtakùn ṣe lè ṣàǹfààní pẹ̀lú ilé tó kọ́ ìwọ náà lè ṣàǹfààní pẹ̀lú ẹni tó lọ ń sábẹ́ lọ́wọ́ ilé ọlọ́run àtẹ́lá. wọ́n iná àwọn àna ìbò yóò ti ṣe. kí ni Bùrù àlẹ́sàlámù kò mọ́ ṣàkíyèsí pé ọlọ́run ló ṣe báyìí fún yín. Wọ̀jẹ̀ Nátìnù Àríyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọgbà oko àwọn akẹ́lẹ́mọdò tẹ́ ẹ̀ fi ń gbádùn láwùjọ àfáà tẹ́ ẹ̀ fi ń yílé dáadáa kọ́ tẹ́ ẹ̀ ń gbádùn báyìí ọlọ́run ló fún yín. Ṣé kò wáyé kẹ́ ẹ dájú ìjọsìn kọ́lọ̀ nìkan? Á ah, ìmí fàràhódù sọ fáwọn èèyàn pé àtẹ bá sì rí mẹ́rin lórí ìṣesí ẹ̀rú ń bà mí kí ìyá má ṣẹlẹ̀ sí lẹ́yìn tó tún lu ọ̀nà ìran wọn létí tí wọn tún gbọ́ wọ́n tún lo mẹ́tọ́dù míì owó èyí tí ànábì wa hódù aláìsàlámù náà lónìí òṣùlùmù tọ́gbìn òṣùlùmù kí a máa láǹfààní àti pe àwọn èèyàn kájé kí wọ́n mọ dáadáa tí ń bẹ lára sísú lọ́rùn ọba ẹ̀sán owó ní bẹ níbi ká máa sí lọ. wọ́tà bí ìbùn ìsèdífáàrí ilé yìí káwọn gbàgbé anábìwọ́n ní sọ fáwọn jàmá rẹ̀ pé ẹ má rò bí pẹ́sẹ̀ yín ti pọ̀ ọlọ́run ó sì forí jì yín fúdù náà ṣe bẹ́ẹ̀ fúdù náà jẹ́ kí ó yá àwọn èèyàn rẹ̀ pé kò sí bẹ́sẹ̀ yẹn ṣe lè pọ̀ tó ẹ bá gba ìsìláàmù yẹ jù bùmọ̀ kábìlà hù ìsìláàmù ó pa àwọn ẹ̀sẹ̀ yẹn قل يا عبادي الذين أسرفوا على أنفسهم wọ́n yà nábi wípé àwọn èèyàn tí wọ́n ti ṣẹ̀ṣẹ̀ tó pọ̀ wọ́n ti ṣe ẹbọ tó pọ̀ irú wa ń bà ká àbáyédágbà síláàmù yẹ bá àti ṣe ojú pọ̀ ṣé ká mọ sọ àwọn tá a ti pa ni àbí ká sọ àwọn orí tá a ti máa máa fi ṣògo ní báwa bá ti kú bàbá rẹ́dí àti túbá lẹ́ẹ̀tọ́kùnà tòmí rahmatillah má jẹni tí ó já kámùnà kọ́lọ̀ òun lè kẹ́ ọ̀ inna Allaha ìyáwó fèrò gbóná ọba jàmíà ọlọ́run forí jẹ ọ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tọ́lọ́run fi pe àwọn èèyàn sí pé kò sí dáyé ó máa jẹ́ kó má rò bíi pé àìsàn ti pọ̀ mẹ́sẹ̀ ń báyìí pọ̀ tó àní tó bá ti lọ rẹ́dì lónìí ọlọ́run sì rẹ́dì wọ́n yìí ni ó tún wọn dùn náà ni ẹ bá lẹ́yìn ní ṣe tọ́lọ́run mọ́ ọlọ́run náà ò ní ṣe tí ní màmá ẹ bá lẹ́yìn rẹ́dì àti máa ṣe tọ́lọ́run kí ọlọ́run sì máa bẹ pẹ̀lú dáadáa tí ó máa ṣe dáadáa sí yín. anábìwọ̀ hudu alayhi salam tún fi rí náà ṣe wá àṣìṣe àwọn èèyàn ọkùnrin wọn ṣàkíyèsí pé já ṣe ẹwẹ ẹwẹ gbà níta ẹkọ ṣe ni kí ẹ ṣe é ṣe fàdù kí aláwọ sì forí jì ó ní ẹkọ ẹyẹ yẹn mi lẹ́yìn alukuma alẹ́ yìí ajúrọ ẹgbàgbé ìyẹn rẹ tí kẹ ṣe mí lẹ́sọ̀ ìnà ajúrí ilẹ̀ alẹ́ alẹ́bí fatọ́wà ní ọlọ́run tó dá mi ni yóò san mí lẹ́sọ̀ tí ń ṣe àfẹlẹ́ àti àfilúna ebi ẹlò làákà yìí wọ́yẹ́ kọ́ owó ẹyẹ yẹn mi ìṣèfìrú rọ́bà kún ẹwọ́ lọ́wọ́ ọba yín láláforíjì tòmẹ́túbù ilẹ̀ yìí ẹ darí ọkàn yín lọ bọ́lọ̀ ń padà. alẹ́gbẹ̀wá lọ́wọ́ wíwá òyìn yìí pé ọkùnrin tó sọ́kùsùrù wọ̀ bẹ́kù iná ọ̀ká nàgà fúlárọ̀ yóò sì lè sàmà àlẹ́ kọ̀mẹ̀dọ̀rọ̀. irú ntánilẹ́gbẹ̀wá húdù náà fi ṣe wá sí fáwọn èèyàn rẹ̀ ní pé ìsọ́kùsùrù wọ̀ bẹ́kù ẹwọ́ lọ́wọ́ ọba yín láláforíjì ẹ darí ọkàn yín padà lọ́bọ̀lọ́ ọba àlejò ọlá ẹ wá síbẹ̀ yorùbá sí ní sàmà àléyìnkò mẹdẹrẹ ọ̀rọ̀ ojú máa rọ ojú òkè ọlọ́run máa rọ lẹ́yìn lórí wọ̀nyẹ sí ibi kò ń kú wà tẹ́ ń ilé kó wà tí kú agbára tẹ́ ẹ ní òní kiri sọlẹ ní tí ò tí fẹ́ mú sẹ̀sẹ̀ lọ́lẹ̀ pé èrò bíi pé tó bá ti wá Islam iyì tó ní òní òun wà ní ni má ah, ẹ̀sìn kan Islam kan o tí ẹ bá wọnú Islam iyì ó máa pọ̀ sí ni o alábìíní الناس معادن خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا bí a bá ń jẹ́ ni eré nínú jàìlíyà tí ìsìláàmù bá dínà ní orí tẹ́lẹ̀ lẹ́gẹ̀rẹ́ àbí ibùdó hàtí nínú àwọn àgbàlagbà nàṣọ́rọ́ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ara yamani àgbàlagbà ní ó tún wá jẹ́ dalẹ̀ pé ní baálẹ̀ mágàjí àwùjọ ìlú wọn ni lọ́jọ́ ìwà adé tó wà gbà sílá lẹ́mí sì ti mọ̀ wípé ẹni yìí níbi títí ń bọ̀ wá aláìwọ̀n kò fẹ́ kó fíìlì pé ṣé tóun bá tiẹ̀ ní kóun gbà síláàmù yìí iyì tóun ní ṣé kò ní jẹ́ tí òun ní ní má ó sì gbé anábìsí ń jòkó lórí ẹni anábìsí gbé ẹni fún ó tẹ anábìsí jòkó lórí ẹlẹ́ láti jẹ́ kó yé orí pé ìsìláàmù ò ní wá gba ìtọ́ ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ tẹ bá gba ìsìláàmù bàbá jó ní iyì rí máa pọ̀ sí bọ́ ọ títọ́ ọlọ́run bàbá jó lówó owó rí máa pọ̀ sí bó jẹ́ tẹni ọlọ́run lágbàlagbà rí ní ayé yóò tún máa pọ̀ sí i. Islamu wa bà ayé èèyàn ẹni tí ń láyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ́ ní tí ìsìláàmù fẹ́ ṣe tẹ́ ní bá ti láyé kó tún gbìyànjú káàkiri ara bàbà fún ẹni tí ò bá sì tó tí ì láyé kó má jẹ pé bí ó ṣe wá ṣòfò ayé á tún wá mọ̀ ìjàmànà àdébí ó tún wíwá òyìnbó ipò ẹ̀yìn bí kò mú kó wọ́tẹ ilé kò wọ́tẹ ní ó lè agbára yín fún ju bẹ́ẹ̀ ṣe ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ wọlé tètè wọlé àwọn ọmọ tìbí ẹ má sáàyè gbọ́ ẹ má lè pò kí ìṣe tí ìwé fún yín jẹ̀máà gbogbo níta nẹ́bí wa hóòdù àlẹ́sàrá mọ̀ sí wọn àti fún wọn yìí ẹlẹ́kìrí alọ sí sọ́ọ̀tù Ash-Shu'ara káwọ bá wọn al-mu'minun afwan káwọ bí àwọn èèyàn ṣe wá rìpláì anábì wa hóòdù àlẹ́sàrá àwọn sọ́ọ̀tù àti àwọn àlẹ́sàlàyé response tí anábì hóòdù lórí ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ pọ̀ ìbá fẹ́ mú sọ́ọ̀tù al-mu'minun tí a mú yìí ọlọ́ni wọ̀ kọ́lẹ̀ ìmọ̀lẹ̀ ulẹ̀bí iná mi ń kọ́ omi àwọn jàmá àwọn ẹni tí a lè pè ní ẹni ńlá àwọn èèyàn ńlá ńlá táwọn èèyàn kánà ń tẹ̀lé wọn láwùjọ húdù wọ́n rìpláì rìkwẹ́sì húdù tó fi rìkwẹ́sì kí wọ́n dà èsì wọn ni wípé lẹ́yìn kí wọn ò kọ́kọ́ gbà fún húdù káfẹ̀rù ìfẹ́ kí ni wọ́n wọ́n kẹ́sẹ̀ bí lè kọ́ ilẹ̀ àkọ́ inú wa àti tí ìhúdù ṣe fún wọn ní pẹ́lú kìí àmà ń bẹ àpàdé ọlọ́run wọn láwọn ò gbà. wà á tẹ́lẹ̀ fún náà fi àyà ti dùnmí bẹ́ẹ̀ àwọn tá à ń sọ iṣẹ́ láwọn ọ̀gbà yìí ayé tí wọ́n gbé ayé ìgbádùn ní aṣọ fitarọ̀ wọ́n gbá fún òní problem bí káàkiri káwọn èèyàn máa dáhùn ẹ̀rọ tí wọ́n ń gbádùn láyé lónìí bí káwọn èèyàn gbé sáwọ́dí lásìkò jíjẹ tó wọ́n fi gulf wọ́n gbé àwọn ìlú tó ní pé àwọn àrùn ńláńlá ni irú àgbéṣe ayé làwọn èèyàn ń gbé lásìkò owó wọ́n á tẹ̀rọ fún náà hàn adékè wọn ayé bí wọn ò lákìíní kẹ̀kẹ́ náà lámàgà ayé ọlọ́run sànù wọn. wọ́n á tẹ̀rọ fún náà fi ayé àti dúnìá tó ń ti bọ́lá sànù wọn àyè nígbà tí wúdù wá jíṣẹ́ ọlọ́run fún wọn. wọ́n ní màá hàdà ìlàbàṣẹ́rú mẹ́fì lókùn ẹ̀ má dà lóhùn hold of all people ibi bákan náà ni wa tẹ́lẹ̀ sì jẹ́ náà wọn wàhálà ńlá táwọn kẹfẹ́rí máa fi ń pàdé àwọn ànábì ọlọ wàhálà pèsè ibi bákan náà ni wa àá gbóso olórí méjì ń tiẹ̀ ni à ń jẹun wọn náà ń jẹun à ń mu wọn mu kí ni tí wọ́n fi jù wá lọ wàhálà kéétà wàhálà hasad ó sì jẹ́ kí wọ́n lọ́wọ́ wọn láàrin wa ó sì jẹ́ kí wọ́n lọ máa sọ jù ọlọ́run ò ṣe mú báyìí báwọn ti mẹ́ta náà sọ pé ọkọ́rù láwùlà nùzìlà hadha al-Qur'an ala rajulaini min al-qaryatayn azim àbá ti dàwọ̀ wá Muhammad ambilasgo àwọn Faris ń bẹ láwùjọ wa àwọn ẹ̀dá ayé àwọn rúmù ń bẹ ọlọ́run ṣe lọ mú ọba Faris àtọba rúmù àwọn náà lágbà lọ́gà ká máa jọ́gà lọ láyà tẹ̀sán wáyé Muhammad ọlọ́run kò yọ ọ́n baynahum ma'ishatahum fil hayati dunya rọ́kọ̀lọ́ ọ̀pọ̀lọ́ nínú tí ó ṣe. inú tí kò yẹ káwọn èèyàn àgbà fún húdù ni pé ìstasgọ́rù ṣáàna wọn ò fi ààyò òun bá wo tó ṣe pé báṣà bákọ́jọ́ tó wá dé màláìkà làwọn gbà àkọọ́lù láwùlẹ̀ láwùlẹ̀ ló zira àrẹ́ ìnà mẹ́lẹ̀kì pé kò bá tọ́lọ́kọ́ tọ́lọ́wọ́n bá màláìkà ọlọ́wọ́n bá lékè ọlá ni kò sọ kalẹ̀ kó rán sáwọn ọlọ́ kò yé wọn nípa wọláwọ́ anzalna malakan laja'alnahu rajula wọ́n dà káná màláìkà wá sórí láyé á tún sọ ọ́ dèèyàn náà sọ wọn ìjù táwọn èèyàn táwọn ará hódù ní pẹ̀lú dáwà ànábìwà hódù nínú àwọn ìjù sọ ni pé bashariyatu hódù ìjẹ́yàn rẹ̀ ìbí bóun náà ṣe jẹ́yàn wáìsẹ̀m eléyìí náà dáyọ̀ pàdé rẹ̀ ṣùgbọ́n ewúro alẹ́ sàlám kò bá wọn sọ̀rọ̀ lórí masala wáyé mi ọ̀wá iyù lórí tí wa yẹ àkúrú mi mà tẹ àkúrú ń jà wá náà ń jẹ yẹ àkúrú mi akulu tẹ àkúrú náà mi hu wà yẹ ṣùrọ̀bù mi mà yẹ ṣùrọ̀bù àwọn òfin ànábì àwọn fẹ́ ànábì tí ó ní apparent future kan tó fi ju ìjà àwọn lọ nínú ẹ̀dá àwọn òfẹ́ kọ́ máa kílò pé lọ́wọ́ kẹ́hún àwọn òfẹ́ yìí ọlọ́ni àwọn wípé àwọn ara àwọn ìjàmbá ọdún náà ni o wọ́n ń tẹ́yà ti discourage àwọn tó fẹ́ gbà láàánú pé ẹ̀mọ́dà lóhun wọ́lá in atọ́ àti ìbáṣàrọ̀ ń mẹ́sì lẹ́kọ́ ẹ bá lọ tẹ́yà ti dá wúdù tí ń jẹ́ èèyàn bíi ti yín innakum idhan la khasirun ẹ ti ṣòfò nù wọ́n wọ́n jẹ́ni tí wọ́n tẹ́tì ní wọn pé ẹ ṣòfò tẹ́ bá tẹ̀lé Hud wọn a máa tẹ́tì ní àwọn tí bá ń ṣe dáwà báwọn tí ń tẹ̀lé ni tí ń ṣe dáwà náà wípé wọ́n ṣòfò ẹ fọkàn balẹ̀ yẹn ò lè ṣòfò òfò ọlọ́run ọba tí ìmọ̀ ń ka òfò máyà ọlọ́run bò kí wọ́n lè ka òfò mẹ́ni tí ń ṣe tiẹ̀ ẹni tí yìí ṣe tọ́lọ̀ ní ó máa lẹ́tọ̀ sófò. kí dárí àmọ́rò bíi pípé báwọn èèyàn wọ́n mọ̀ra ẹ bá tẹ̀lé àbáwọn ẹ ní wọ́n gẹ́gẹ́ máa ẹ bá yẹ súnà ebi ó pa yín ebi ò lè pa ẹnì kankan bẹ́ẹ̀ yẹ súnà yìí ó yọ ni pẹ̀lú ògbọ́ lọ. bẹ́ẹ̀ yẹ súnà ọlọ́run bò ní jẹ́ kó rí jẹkú jẹjẹ ló tún rí yín tó dáa jẹ lábẹ́ pé ayé ò ní bàjẹ́ fún kò sì ní fa ayé náà bàlẹ̀ kìí àmàjẹ́. àyèmáyé tó fẹ́ ṣe súnà látà náà tí wọ́n dà ọ̀ ìfisí kò òkú kò sí báyìí ebi ebi ó pa ọ ẹ̀sìn ọlọ́run ọba ọlà bí yẹn bá tiẹ̀ ń ṣẹ́sì tí e bá ń pààyàn kìí ṣe wípé nínú àwọn ṣèfáàtù lázìmà ni ebi jẹ́ fẹ́ṣẹ̀ ọlọ. kàdígà àfàìtì ṣẹ̀sìn dáadáa làfàìtì ìrẹ́bi ọ̀hún a lè ṣẹ̀sìn kọ́lọ̀ ní kébi mẹ́pààyàn èyí á sì lè ṣẹ̀sìn kọ́lọ̀ ń fi kébi pààyàn dáyàwó gbọ́ndáwọn èèyàn máa sábà ń lò fi discourage dàwátù ar-rusul wa dàwátù atba'i ar-rusul àwọn olùpèkínú àwọn ànábì ọlọ́run àti àwọn olùpèkínú àwọn tí wọ́n ró lédè àwọn ànábì ọlọ́run ní pé àwọn èèyàn ó máa fi tálíkà dẹ́rùbà wà mọ̀ tí ìrọ́kù ọba Rome tí ń béèrè lọ́wọ́ Abu nípa nábà Muhammad sallallahu alaihi wasallam anábì sọ ní ó dé láwùjọ yìí mi wọ̀nyí àbúṣe ìyá gbẹ́ni ọlọ́run kì ṣe mùsùlùmí ń sọ̀rọ̀ mi ń bá bi pé ó wà só ní òtúra nípa anábì ọ̀tá ni àbúṣe ìyá ní jẹ́fà náà wọ́n só ní òtúra ń fún ọ̀yọ́kùn tí ń jọba rúùmù ní information nípa anábì ọba rúùmù lè rọ àbú sùfìyàn wípé àṣírọ́fù náà sí yẹtẹ̀bìrúnàhù am araviluhum amdu afauhum àwọn tí ń tẹ̀lé Muhammad tí ẹ pè lánàbí sáwọn èèyàn ńláńlá àwọn tí wọ́n kọ́lé lánàá ní mọ́tò gidi tání kọ́ńpìn sọ́dọ̀ àwọn yẹn ni wọ́n ń tẹ̀lé ni àbáwọn ó jẹ lónìí ń retí bóòrò ló ṣe ní ó ṣe dé àbúṣe fi àdáhùn pé ah, ànábìtẹ́ mi máa yẹ àwọn tí ń tẹ̀lé kì í sàwọn àṣọwọ́ fò kì í sàwọn èèyàn ńláńlá o àwọn tí ń tẹ̀lé làwọn àwọn àgàlẹ́gàlẹ́ àwọn èèyàn ní o lẹ́tà nígbà tí ìrọ́kùnrin fẹ́ẹ́ make comment ó ní mo bèrè lọ́wọ́ rẹ bí sáwọn ti ń tẹ̀lé sáwọn èèyàn lókè ni àwọn èèyàn nílẹ̀ ọláwọn èèyàn nílẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni kazalika atba'ul anbiya báwọn tí máa ń tẹ̀lé àwọn ànágbé lọ sí máa rí nù àfóò ní ní òun fẹ́ dáwà òun gbọ́dọ̀ dandan ní kí àwọn tí mo wá bẹ lẹ́yìn dáhùn olówó òun kò ní nǹkan ṣe nu àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu ọ̀yẹ́ jù làwọn tí ayé ò tiẹ̀ nífẹ̀ẹ́ ta ìrí wọn sí nǹkan kan. so wọ́n wí fún ànábì wa á wí báwọn èèyàn tí ń jẹ́ ẹni tá ànábì ní ọdù ń pè pé òun lè iná tó àtúnbáṣọrọ́ iná kùnà ìdá ńlá kan sí wọn. yẹ́n fi lè tẹ̀lé abara bíi ti yín ẹ̀sìn fòní ẹ̀ o lẹ́yìn yẹn wá ohun táwọn èèyàn yọ ń ṣe. gbogbo messages tí ànábì wa ọdù wá pe àwọn èèyàn sí wọ́n dẹ̀ fẹnu bàjẹ́ bí wọ́n ẹni tí ń pèpè sí wọ́n sì máa fẹ́ni bàjẹ́ ẹwọ́n táwọn èèyàn ti fọ́nà bí hodù wọ́n ni àá àyà ìdókòm ànàkùn ìdá mi tún tàbí ń jí hodù wíwí ni pé láti wá kú ọkùnrin tó kẹ́ẹ̀bí ànàkùn lókọ̀ọ́jú ń ṣàdéhùn fún pé padà wá rí ìjíǹde padà èmi ti dè fún àbí ẹ̀kọ́ ni èmi ti gbé sínú àná bẹ́ẹ̀ sí lóòótọ́. من دعوات الأنبيا بل من أصول دعوات الأنبياء الدعوة إلى الإيمان بالبعث والنشور Ànábì kò sáà nábẹ̀rẹ̀ ọ̀rọ̀ akẹ́ tí ó pe àwọn èèyàn rẹ̀ sí pé ayé ní kẹ́kọ́ ló máa kò sí ríìpù o ẹni tí yóò ríìpù rẹ̀ tó ṣeré ká máa sọ ríìpù pé rest in peace tí gbogbo ẹni tó bá ti wá kú àrùn tara wa ni ẹni ò bá jẹ́ tó ti rest in peace kò lè rest in peace. àwọn ànábì ọlọ́run máa ń ní kó yáwọn èèyàn wípé ẹ ṣiṣẹ́ ọ̀la kalẹ̀ àwọn èèyàn yìí wá ń dà nábì húdù àwọn ń dá lóhùn pé ẹ má dá lóhùn àyà ìdòkún obìnrin tí ń ṣe ládé òfin ni pé ẹnìkan ìzà méjì títẹ bá ti kú tán ọ̀kọ́ntún tọ̀rọ̀ ọba tẹ́ ẹ di ẹ̀pẹ̀ tán wọ ìzọ́ ọmọ ẹ dé gungun tẹ́ ẹ ti fanyanya tí táàfẹ́ lè rẹ ganú egbò mọ́ ẹnìkan mọ́kọ̀rọ̀ jù ní wá ń sọ wípé ọlọ́run wà á dá ẹ padà yẹ́sì tó tọ́ ni dáwà bẹ̀rẹ̀ dáwà tó gbáwọn ènìyàn ní ẹmọ́dà hóòrò lọ. wọ́n ni àyè hátà lè máa tún àdúrún tí irọ́ ni ohun tó lọ ṣẹlẹ̀ sí ní kò ní ṣẹlẹ̀. sọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá ìsìn ọlọ́run wọn ó dúró sí ojú ọ̀nà dáhìyà bí dáhìyà bá ṣe ń pèpè sọ́nà ọlọ́run ọba àlékiọlá wọ́n sì dúró máa lọ pèsè ní irú ẹ̀ ní àbújá lè ṣe bá ànábì ṣe ń pe àwọn wáfù ní àlàákàbàtì òwúlá tí ó ń pè wọ́n sí pé báyìí báyìí lẹ́sìn yéṣì lọ ń bá ọ̀kẹ́ ẹ̀ má tó mi fámìlì mi ni ìyẹn burúkú ni rere ni yéṣì lọ ń bá dáwà náà dìjẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀tẹ́ ìsìn ọlọ́run ní gbogbo ayé ní gbogbo àsìkò nítawọn ànábì ọlọ́run àbáwọn olùwó lédè àwọn ànábì ọlọ́run tí wọ́n ń gbá ń payé sí gbẹ̀yẹ̀ dàwà tó sọ̀dọ́kọ̀ nínú pípé tó jẹ́ pípé òdodo àwọn ọ̀tá ìsìn ọlọ́run àwọn ọ̀tá dáwà náà dọ̀ ọlọ́run wọ́n sì jòkó wọ́n máa lọ gbé ayé kú òpé ẹ má da wọn lóúnjẹ. wọ́n wá ń wí fún ara wọn pé tí wúdù ní yóò ṣẹlẹ̀ pé táwọn bá ti kọ́kọ́ kú tán àwọn tó wá ní àwọn tó máa wá sẹ̀mí. inú àwọn àkọ́kọ́ ìran jẹ̀mọ́ tí wọ́n tako àyèbá àtò bá àdánù ṣòro kọ́wò mu ààd. àwọn jẹ̀mọ́ ààd tọ́lọ̀ náà húdù sí. àwọn ní inú àwọn àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ta kó pé kò sí jìnbẹ̀. wọ́n ní in hiya illa hayatuna dunya ayé nìkan níje kẹ́lìmù ayé là á kọ́kọ́ ṣe ká tó sọ̀rọ̀ àwọn òfin ẹ̀ nígbàdọ́pá sọ̀rọ̀ ayé nìkan bí ìṣẹ̀mí ká bá ṣe o in hiya illa hayatuna dunya ayé nìkan là á sì namutu wa nahya á fìgbà kan. a máa fi bẹ̀lú orílẹ̀ ayé lẹ́ni tí ń sẹ̀yìn. Báyọ̀ yá ń kọ́ àwọn oṣù jẹ́ gini ẹnjẹ́ òkú lẹ́yìn kún gbọ́ òṣì gàgà má. Ọ̀dà wọ̀ máa náà ṣẹ̀nu bí mábì ọ̀hún sí Ahudu Alayhi Salam wọ́n takò wípé ọlọ́run àbó jí Wọ́n tún wọ́n sọ nípa kò rí sáwọ́ wọ́n illa rajulun iftara ala Allahi kadhiba tí a má dá arúgbó lóde òkúra ni ó fara mọ́nà ni takdhibul anbiya sí mabariza pípa àwọn nàbí ọlọ́run ọba ní òkúrọ́ fíṣọ̀ kẹni tí ó gbajúmọ̀ láwùjọ àwọn kèfèrí ẹlẹ́bà wí lánàá pé káṣíkà nàbí ọlọ́run ló kúrọ́ ó fẹ́ẹ́ léwu ju kápẹ́ ló kọ búmi lọ. pípé ìmọ̀kùsùdù bí takdhibi yìí tẹ̀fù ní dáwàtì ní tí wọ́n fẹ́ ṣe ni pé dáwà tó gbé lọ́rọ̀ nǹkan kò sí ni wọ́n fi wá pè ní òpùrọ́ pé pé nítawọn ànájọ ọlọ́run bá gbé níta ń pè ní dáwọ̀ alhaba information ni wọ́n fẹ́ wá fún ayé àyíṣẹ́ kò sí ìbàlẹ̀ mọ́kùbí ẹ má ti wá pè ẹni tó wá fẹ́ fún wa ní information pé òpùrọ́ ni sákọ̀tọ̀ alhaba information yẹn àní fún ní ẹni agbára máa ní fún ní ìmá ní gbogbo àwọn kèfèrí ti pa àwọn ànábì ọlọ́run lópùrọ́. kò sí kẹsìrì kan tí ò pànábì ọlọ́run ló purọ́ wọ́n pè bẹ́ẹ̀ wọ́n náà bẹ́ẹ̀ wọ́n in hadha illa rajul istara ala Allahi kadhiba wọ́n mọ̀ pé Allah ń bẹ̀ wọ́n wò ní gbà tó kọ́ lọ́run náà húdù ṣé húdù ká máa má jò kó lẹ̀ ni ma nahnu àwọn òsì nígbà ẹ̀dá ẹ̀yà kò gbé ní ti ń anábì sọ́bà yìí àwọn alọ̀nkúrọ̀ yìí ṣe nǹkan tó ní o faqad kuzziba man huwa khayrun mink àwọn tí wọ́n lóore jù jù wọ́n lọ́wọ́ pè wọ́n lọ́wọ́ láti rí lọ́pọ̀lọpọ̀ ayélu Al-Qur'an Karim ọlọ́run máa ń sábà rọ ànábì wa lójú pé ìrẹ́ nìkan kọ́ ni wọ́n pè nírọ̀ o wọ́n ti pa àwọn èèyàn tó pọ̀ ṣáájú rẹ̀ ní àwọn ànábì ọlọ́run nírọ̀ kò tí ẹ̀ sí kí nìkan tí wọ́n ṣe fún ànábì nínú ìnira táwọn olùgbọ́ pé ànábì ṣe fún ànábì nínú ìnira àfi ká ti ṣe lóyè fáwọn tí wọ́n ṣáájú ànábì. qul ma kuntu bid'an min ar-rusuli wa ma adri ma yuf'alu bi wala bikum. ànábì sọ pé kì í ṣèmi là kọ́kọ́ àìjẹ́ kọ́kọ́ mi ní tẹ́ ń ṣe òun mi nìkan kọ́kọ́ ṣe fún. so ibi tá a ti bá mi pé àwọn ìjọ hóòdù láwọn ọ̀gbà fún wọn gbogbo tí hóòdù ṣe tá a kàkà ju wọn láwọn ọ̀gbà àwọn ọ̀lẹ́ gbà. nígbà tí wàá dé báyìí dáyà náà lè dé lẹ́bùn báwọn ànágbà tí àwọn jàmá ànádùá ń wò láwọn ọ̀gbà táwọn náà gbìyànjú lé wọn lórí tí wọn ọ̀gbà àwọn náà padà béèrè agbára lọ́lọ́nkọ́lọ́ bá wọn wí àwọn fún wa nígbà tí a bá pè pèpèpè tá pèpèpè tẹni tá à bá pè tí ó káàsì rí àmì pé a wà bẹ̀rẹ̀ ń lé lórí kó má tún wá jẹ́ olùdí àwọn tó fẹ́ gbà lọ́wọ́ táwọn míì ń bẹ wọn ò ní gbà wọn ò tún jẹ́ kẹ́ni tí ó gbà gbà irú àwọn yìí wọn á kàdé àdìbò lórí kẹ́ni tí ó ní gbà fún dáhùn àwọn náà kò tún wá ń dẹ́kẹ́ni tó fẹ́ gbà gbà lọ́lọ́ máa mú kó alábì wa hudu alayhi salam nígbà táwọn ẹni yìí tí wọ́n fi hàn táwọn ò ní gba ọ̀bá àpáyọ ogun tó ọ̀sán agbọ́ wọ́n tún bá rí píṣẹ̀ kọ́ ọ lè rò Dawud ní qala rabbi unsurni bima kazzabun ó ní ìrọ̀lọ́run bá wọ́n ti pè mí lọ́wọ́ ràn mí lọ́wọ́ ad-da'i yastansir rabba kò sínú ìṣesí olùpèpè sẹ́sẹ̀ ọlọ́pàá lóun ò máa lọ sábàláwo àwọn àwọn mẹ́ta ń pè wọ́n dáyà láwùjọ ogun ni ó sábà tó lọ síwájú sí ní ọkọ̀ tó bàǹkẹ́ sáyà bàbá tí lóòótọ́ wọn nídìí agbára lórí iṣẹ́ ọlọ́run tó ń jẹ́ ọlọ́run náà lọ́ọ́ wọ agbára ọ̀dọ̀ rẹ̀ ọlọ́run bò lóhùn ní fún lágbára ọ̀ nídìí àti máa wá sí gbẹ́rẹ́ kẹfẹ́ kí n lè bá àpẹ́hùn ọlọ́run náà lọ́ọ́ bẹ̀ pé jẹ́ kí n lè rí ibi pẹ́lú dáadáa yìí ọ̀ nídìí àti máa jà àṣejẹ́ kankan tàbí àṣejẹ́ yìí kọ́ àwọn ká pọ̀ ọ̀ṣẹ̀ká ṣe ni ṣe láwùjọ ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n láwọn ń jẹ́ àfa àdáyà tó láwọn ń ṣẹ̀ṣẹ̀ àwọn ń pèpè ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ bá àríkọ́lá wọ́n jẹ́ wípé tó bá wá ní pọ́blẹ́mù lójú ọ̀nà dáwà yẹ̀sán sèrúnà bẹ̀ṣẹ̀ ilé ẹ̀bọ ni wọ́n wá ìrànlọ́wọ́ lọ àfa mi olóhùn sígbẹ́rẹ́ sórí sí ń sáyà kí ni bí gbẹ́rẹ́ tẹ̀ ń sùn ọ̀tá pọ̀ ni sọ́ọ̀tà lórí iṣẹ́ tọ́lọ̀ tí wọ́n jẹ́ ọ̀tá lórí iṣẹ́ ọlọ́run tó ní iṣẹ́ lọ́ọ́ bá lọ́ọ̀bá wíkó lọ́ọ̀bá sọ̀rọ̀ kó fún ọ ní agbára lórí àwọn ọ̀tá ọ̀nà wọn lọ́ọ́ bá ọ̀tá ọlọ́run ọgbà bára lọ́wọ́ ọ̀tá ọlọ́run láti bọ́ọ̀tọ̀ ọlọ́run dà eléyìí kọ́ ẹbọ ni táwọn èèyàn ti kó sí láwùjọ tí kò sí àìsí gbọ́tọ̀ ayé nìyẹn nígbà tí alábì húrù káwọn ènìyàn yìí wọ́n ti fẹ́ dúró pé dáwọ́ ọlọ́run táwọn fẹ́ wá sí òun lọ wọ́n bẹ̀rẹ̀ lè wọ́n lórí kọ́ làwọn bí ń sòrò ní bí má kà ràn mí lọ́wọ́ lórí àyèfẹ́ gbà tí wọn ò gbà fún mi. ọlọ́run sì wá dá lóhùn ọlọ́run sì máa ń dá àwọn anábìrẹ́ lóhùn gbogbo àwọn anábìrẹ́ náà wọ́n bá ti pe ọlọ́run kí ara ọlọ́run dá lóhùn. kọ́dà náà ni wọn lóhùn tí a kà tí wọn fún wa rárá wọn ní àgbà tí ó dé ojú kan wọn bẹ lọ́run ọlọ́run dá ọlọ́kọ̀rin náà dáadáa nù ní ìmọ̀ ìmọ̀jìbù dáadáa nígbà tí ó dojú ẹ̀ àwọn ọlọ́run náà ni húdù wa sábà dá ayúbù nígbà tí wàhálà ṣẹlẹ̀ ọlọ́ba alábìnrin wa yúnúṣù nígbà tí wàhálà ṣẹlẹ̀ lọ́nà dáwà náà ni wàhálà dáwà náà ni mọ̀jú dáwà tí ó gbé eko wàhálà tó gbé eko fìtínà ọlọ́run náà ni wọ́n lọ ń bá bọ́ọ̀lù subhanaka inni kuntu minaz zalimin tọ́lọ̀ mo ti mọ̀ kí mi àbòsí mo ti fúnra mi àìṣe dáwà mi tó dáadáa ni mo fi ń ra àwọn àdáwì. peter afrani kan níbi wàhùrù alayhi salam obìnrin ọba àdìkẹ́ ọ̀la kọ́lá rabbi nsurni bima kazzabun nígbà tó ń sọ kọ́lá ló ń ránṣẹ́ lóòótọ́ ọlọ́run dá lóhùn pé kọ́lá amma qalili kò ní pẹ́ ẹ̀ hù amma waqadna dayta alayhim ọtí bẹ̀rẹ̀ wá lé wọn lórí western sub tabina ọtí wá ọlọ́run ọba lólùrànlọ́wọ́ lólùkún ọlọ́wọ́ lórí àwọn ọ̀tá amákọ̀lì ní kò ní pẹ́ láyé ó sì gbè fún nànáàdì ní gbogbo àwọn tí wọ́n ṣàìgbà tó tí wọ́n ń dúró gbẹ́nà pọ̀ níbi bí jíṣẹ́ tira wọn ó bàbá má dáìyà gbọ́dọ̀ nírò àkídà tí gbogbo ẹnikẹ́ni tí wọ́n fẹ́ dúró lójú ọ̀nà pé dáwọ̀ òdo tí ń pèpè yìí kò ní lẹ́kìn yìí ṣe àmọ́ kọ̀rí ilé lẹ́yìn oṣù tí ó nà náà dì ní kò ní pẹ́ láwọn bó gbé kó mẹ́ àyàfi tí tí wọn náà bá ń pè bá jẹ́ òdodo lòtọ́ tí tó bá ń pè tí bá jẹ́ da'watul haqqi da'watu nabiyyina Muhammad sallam lọ ń pèpè sí tí o sí pé kíní kan mẹ́mẹ́ sí ọ̀fìn kú tí o sí mẹ́ ọwọ́ ń pèkè wọ́n ń bá ọjà lórí pọ́ ń pèpè lójú ọ̀nà ọlọ́run ọba àríkíọ́lá wọn náà bẹ lọ́wọ́n ọba bí wọ́n gbèsè bẹ́ẹ̀ lọ. wọ́n bẹ ń sọ ní bìmá kazzabu wọ́n dà pé qala amma qalilin láì nípẹ́ la àwọn tí wọn ò gbà tí wọn ò tún fẹ́ kẹ́ni tó gbà fún kókó gbà wọn wọn ò kàbàrà yóò jẹ wọn. fàákàtàlẹ́tì hùmù sọ ìhá ìyá ọlọ́run bá padà wá mú jàmá àd ariwo lásán ọlọ́run fi pa wọ́n yẹ ọlọ́run bá àrẹ̀jọ́lá tí wọn bá kàdà wọn lọ́gbẹ̀ẹ́ lọ́run àrẹ̀jọ́lá oríṣiríṣi ìyà ọlọ́run máa fi ń pa àwọn ẹ̀dá rẹ láwùjọ àwọn tí wọn ò gbà fáwọn ọ̀nà lọ́run àrẹ̀jọ́lá فأخذتهم الصيحة بالحق báyìí ni ariwo tí èsì ordinary ariwo ariwo tó láti ẹ̀ta wọn rí ọlọ́run nínú ó bá dá wọn mú fàjà iná òmùgòfà wọn kú yé rédèrèdè wọn kú yàmàyàmà bíi àwọ́kù òjò ni bí àfẹ́kù òjò bí bí tí òjò kó káàkiri bí àjẹkù oríṣiríṣi oúnjẹ tí ò wúlò fáwọn tí èmi lórílẹ̀ ayé bẹ́ẹ̀ ni ikú wọn ṣe jẹ́ lórí ẹ̀. بعدا للقوم الظالمين ẹni bá ti ṣàbòsí fẹ́sìn ọlọ́run fún dáwọ́ ọlọ́run بعدا له yóò dìnà sí kí ọlọ́run láyé kò sì ní rí kí ọlọ́run kì í àmà. kódà bí òun tàn bá wá parí tán ọlọ́run tún gbé mi dìde lẹ́nìkan bá lóun ò ní ṣe tọ́lọ́run ọba ètò ọlọ́run ó pàwọ́ rẹ̀ ni ó mú àwọn ẹlòmíì tí ó ṣe wá nígbẹ̀yìn Muhammad ọlọ́run wí fáwọn tí ń jẹ́ mú mi lẹ́gà pé sáyẹn ni wọ́n ń pè kẹ́ wá ṣe tọ́lọ́run ẹ wá lẹ́ẹ̀ ní ṣe ẹ wá lẹ́ẹ̀ ní ṣe ọlọ́run bó gbé e kú omi bẹ̀gbọ́n àwọn wọlé. sọlọ́ nígbà táwọn jẹ̀mọ́ àádà tá pa àwọn arẹ nígbà tí wọ́n gbọ́ sí ànábì wa lẹ́nu. thumma ansha'na min ba'dihim qarunan akharin àpàdà wá gbé ìran àjọ ní ìwá táwọn náà ń jẹ́ generation mi táwọn náà ní ànábì mi tààtún múnú wọn ṣàlàyé fún wọn insha Allah lọ́la àdéhùn ká táwọn tí ó ti jẹ́ later generation táwọn náà kọ́ ẹ̀kọ́ lára áàdù àbáwọn náà kọ́ ẹ̀kọ́ lára áàdù lọ́pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ lásìkò áàdù náà ṣe kọ́ ẹ̀kọ́ láwa nù àìsàlám insha Allah lọ́la fi máa tẹ̀síwájú lórí dáwà nábìwá Ibrahim alayhisalam ti kí la fẹ́ kọ́ mẹ́ẹ̀. ينشئ دعوة إسلام هذا رسول الله عليه وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك الله جزا الله شيخنا خير الجزاء عم بي الله سبحانه وتعالى كوسا استاذ واني سندا دا وبا الله يعني ولوي دا دا كده شلون ينفعني خالي امه الاسلاميه اعتباري انتي دي يا برادرز kí àtàwọn sisters náà ẹjẹ́ ká béèrè kí ìṣàgbà dáhùn sí àwọn ìbéèrè náà barakallahu fikum. Naam. èèyàn kan béèrè question Okay. èèyàn kan bí ń béèrè ń pé ìgbà tí ẹ bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ lẹ́kítọ̀ náà ẹ sọ pé áájù méjì ló wà nípa àwọn àkọ́kọ́ àtàwọn ìkejì nígbà táwọn wọ làwọn ìkejì. Ah, nínú ọkọ̀ a tí orun hàn nábì wa bóòlù sí ádámì lòólà wọn náà balùwẹ̀ lápò wọn. ìpè wọn ní aadu ní lòólà ìtumọ̀ rẹ̀ ni pé aadu mi bẹ iye aadu fàníyà òní aadu wọlé kejì. sàwọn ẹ̀rọ new generation N'i ìtàn fún àrùn kẹrìmù ṣùgbọ́n áàdì tọ́lọ̀ wọn bá àríkẹ́ lásọ̀rọ̀ ìtàn wọn fún wa jù ó lè tí húdù ah, alẹ́sàlámù tí ó sẹ̀mí ní ìjọ wọn ṣùgbọ́n áàdù ní ìpadà tó wà káwọn náà sẹ̀mí lẹ́yìn tí ọlọ́run pa àwọn áàdù àkọ́kọ́ yẹn rẹ́ so information nípa áàdù yìí kò sí ní ríṣì wa lọ́pọ̀lọpọ̀ nínú tí ọlọ́run sọ fún nínú Qur'an bọ́n tí a fẹ́ nígbàgbọ́ ni pé kò wá níjọba pé áàdù yìí kọ́ o áàdù àkọ́kọ́ ni ìtumọ̀ rẹ̀ ṣe ni pé áàdù mi ń bẹ ti ń jẹ́ áádùn ẹlẹ́ẹ̀kejì orin tí a ń sàlàyé lọ àyà yẹn. jazakumullahu khairan ṣàtúrí ẹni tí ó ní béèrè. àmọ́ súnmọ́ pé kò sí ìbéèrè mi mọ́. ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe أموات جزاكم الله خيرا سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت استغفرك وأتوب إليك السلام عليكم